course, it's going to be a fun field all through at the annual general meeting AGM of our great alma mater, Okebadan High School, Oluyoro Okeofa, Ibadan, where Okebadan High School All Students Association, OSOSA, shall meet and rejoice together. That AGM we hold on Saturday, 9th December 2023 by 10 a.m. at the school premises. Oh yes, kẹ̀ Saturday December 9 yìí gangan láago mẹ́wàá àárọ̀ 10 a.m. làgbàdìjọpọ̀ gbogbo akẹ́kọ̀ọ́ jáde òkè ìbàdàn high school òṣòṣà jákèjádò àgbáyé máa tún dáwọ́ dùnú parakíra aṣẹ́kù àtijọ́ síra wa o nínú agm tọdún yìí all o students faraniya let's gather together ẹ jẹ́ ká jọ ṣe o báwọn ètò agm òṣòṣà ṣe máa lọ rèé o ayẹyẹ ìfàmì ẹ̀yẹ dánilọ́lá award presentation àti kíni káàbọ̀ sílé welcome home celebration la máa ṣe fún ọ̀planda major general adéyẹmí retired fífi ìwé ẹ̀rí mo gbóṣùbà fún ẹ certificate of commendation fún honourable ọ̀planda wasiu Taiwo Abiola bákan náà la máa ṣèfilọ́lẹ̀ block B táwọn nineteen eighty two set tí àtúnkọ́ ẹ̀ bákan náà tó fi mẹ́dọ̀nà géètì àbáwọlé tó gàgàrà táwọn nineteen eighty three set kọ́ pílà ẹ̀ àti security post táwọn nineteen ninety six set kọ́ lára àwọn àlejò táwọn retí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé olùgbàlejò ní Òkèbàdàn high school all students association lábẹ́ national president wa chief uplander Abiodun Ọláomi uplander bishop Mike national secretary uplander Ugbàgbọ́ Olúgbẹ̀ngà PRO olùkéde ní AGM committee committee chairman ọ̀planda alhaji salahu bayonle secretary ọ̀planda olùgbàdé olùmìdé olùmáìtì come let's celebrate our alma mater ososa up school up okay. You're listening to 105.9 Fresh FM. Ìbàdàn kini so Fresh FM ni la lawa. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀. gbọ́ fresh fm làwọn kọ́ one oh five point nine fm làwọn kọ́ mo ló ta sọ́sẹ̀ máa yín wúrọ̀ làwọn kọ́ ìròyìn àsìkò lóríṣiríṣi làwọn kọ́ entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́ làwọn kọ́ one oh five point nine fm ọ̀ bọ̀dá làwọn kọ́ ẹ̀ pọ̀ ní ká ìfilẹ̀ sí ibẹ̀ làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn. jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine kò ṣe bómi láà ọbẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálé kákó káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. Kogo, kogo báyìí lohun agogo kẹrẹjẹgbẹ lohun akèrègbè ìgbé kíkí àdàbà òjọ tòrófó ẹ sì mọ̀ pé kò sẹ́yẹ kankan tí ó ṣe bí àdánù gbó lápá ibi tẹ́ ń gbọ́ yìí Fresh FM ni gbàgede àjà àbalẹ̀ la sì já sí tẹ́ bá ń béèrè pé ń bo la wá já sí báyìí ibi tẹ́ ẹ já sí ni gbàgede àjà àbalẹ̀ o ó yẹ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé àwa ti bẹ̀rẹ̀ ń ti anu ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún lábẹ́ ọ̀run àti lábẹ́ òrùn lákòókò tá a wà yìí <laughs> ajá àbalẹ̀ ló ń mì gbòòrò tìtìtìtìtìtì nǹkan yín ni nǹkan wa ni ẹrù ìlú dúkìá ìlú ni nǹkan wa ni ẹ má bá a dù ẹ má bá wa dù ẹ má bá wa dù ẹnìkan ìbá yímíyímí dùn mí ẹ má bá a dù ẹ má bá a dù <laughs> kábíyèsí olódùmarè kábíyèsí ọlọ́run ọba kábíyèsí olódùmarè tó àtúndé gẹ́gẹ́ bá a ṣe dé gẹ́gẹ́ bí ìṣe tiwa báyìí àwa tá a lọ lánàá náà la dé ní òní a sì dúpẹ́ pé àwa tá a sọ pa bá yín àwa náà la bá yín o ọpẹ́ ni fún ọlọ́run ọba ẹ kú ibi tẹ wà ń bẹ̀rùn ẹ kú àyè bẹ̀rùn mm-hmm. ẹ sì máa ṣe bẹ̀. ẹ kú gbẹ́ngbẹ́lẹ̀ ẹ kú bójú ọjọ́ sí rí gbẹ́ngbẹ́lẹ̀ <laughs> alright o ajá balẹ̀ ìròyìn náà ni yọmọdé sí etí gbọ̀yìn ní wákàtí ọ̀wọ̀ yìí láì ní fi olùlò fọ́ọ̀hún a sì ní fàágùn kọjá ibi tí ó tẹ́ lọ́rùn. Mm ẹ jẹ́ kí a fi ara balẹ̀ o gẹ́gẹ́ bí àtàrí mọ̀lẹ́mọ̀lẹ́ ṣe fara balẹ̀ fóòrùn ọ̀sán gangan kì í ṣe bú ẹ má bínú. sọ àwọn bó ṣe sọ nílé lọ́hùn ewu nu ti atari mọlẹmọlẹ rẹ ìlú ìsọlẹlọ rárá ẹyin ò kọ Emi kọ emi kọ ọmọkùnrin kan ni ló ní ẹni tí wèrè bá ṣe kínní ìyá rẹ̀ tó bá rí kínní kan yóò lóde a ah! <laughs> làwọn ẹgbẹ́ oní wọ́n ti kí ní ẹ bá wa bá wọ́n náà ṣé gèsè àwọn ní ìwọ á hmm. fi hàn mo wá ní sọ̀rọ̀ rẹ̀ wá ṣe báyìí ní ìsìn báyìí. <laughs> torí iṣẹ́ tẹ́ yìí gan ṣe. iṣẹ́ tẹ́ ṣe kọ́ ẹ ti sinú bí pọ̀ jù. tẹ́bí <laughs> àfiwé ẹ lọ́ọ̀rọ̀ lásán ni. yorùbá ló sì ní àfiwé àfiwé wa póríṣiríṣi ẹlẹ́lọ́ aláfijọ́ ẹlẹ́hun. oríṣiríṣi ni pé èèyàn bá ti hun kú hun kásá sọ kó sì yé yín yékéyéké níta bá fi sọ́tọ̀ bá fi yé yín àjẹpá àti ah, communicate. communication ti take place. <laughs> bí kí ni aṣọ transmitter transmitter. transmitter transmitter bọ́lá wa ti sọ̀rọ̀ wa ní transmitter transmitter. kásá ti fòye gbé náà ni. kásá ti fòye digest. all right o tí ní tòótọ́ abọ́ládé ọmọ ah, sàlámì mo wáde tí ò ní. adébáyọ̀ fálékè lórúkọ tèmi kàkà kí olódùmarè tí ń fìgbà gbogbo fọn rere sétí ayé tọ́ ẹyìn kí ni signboard o. èyí tí wọn gbé bí yóò di èyí mi o ṣùgbọ́n kò ní wọ́n èmi o <laughs> ah, rárá ọ̀dá owó ò ní dá èmi lágbára ọlọ́run wọ́n ní naira scarcity worsens eh, pé owó tọ́wọ́n yìí ọwọ́ à ń burú sí ni o wọ́n wá náírà wọn ò rí bó náírà lọ. Eh, eh, ìbéèrè tèmi pé ṣé ó ṣá wà lákàntì. àkáǹtì kan wà lápò ní kí láàfin sákàǹtì egbò ọbaṣẹ́kù lè yóò mú lọ sákàǹtì. scarcity ti ń sọ ni pé owó wà lákàǹtì ẹ fẹ́ lo náírà pé kí ni gbà mo fẹ́ ra nǹkan báyìí kí n fún báyìí kọ̀ọ̀sì tàǹtì mo fẹ́ ra wọ́n ní kò sí. n tó jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní tá ọba lọ́ọ́ gbowó báńkì nítorí ẹ̀yin ẹ̀dúró ẹ̀dúró ná iye tá a rè fún yín rè ah. wọ́n ní tí wọ́n sọ nù wọ́n ní ration withdrawal ni o oh, oh, atm wọ́n tẹ̀ bá ṣe atm wọ́n kàn mọ́ dún pòpòpòpò nǹkan kan ọ̀bọ̀ ta lẹ́nu atm. <laughs> ìtí wọ́n sọnù o. ẹ dákun tá à ń fún atm lọ́rùn mọ́lẹ̀ nù. àwọn tí wọ́n sì ń fún yàn lówó níbi pos. àwọn kan ti iye tí wọ́n ń gbà wọ́n ti fowó lé mọ́ bá tẹ ọlọ́run ni tí ọba tẹ ọlọ́run ẹjọ́ sà iye tá à ń gbà ní ìsinmi ẹ máa lọ. bẹ́ẹ̀ bá bí àwọn náà ni àwọn òǹfà wa náà lówó ní báńkì tó ń bọ̀. ọ̀dà ìgbòlá wà ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà. december sì wà á ah. sì á wà ní december báyìí torí ọlọ́run kérésì ọdún tuntun kankan kérúfé àsìkò ìwà ni. Hmm. ta ló lè kó ta ló lè kó Bọ̀dé George ti ní awuyewuye lórí ta ló lè kó nǹkan tìjú ni o kí là ń bá ká níròyìn yẹn ń sọ ìta gbangba Vanguard ni wọ́n sì kọ́ sí. Hmm. Ah. Eh, eh, ṣé báwa la lè kó. Eh, àwa la lè kó. ẹ̀yin wo lẹ́yìn kó. rárá orí kan tí wọ́n fi rántí ẹ̀ tí wọ́n kọ́ ni mo fẹ́ gbìyànjú kí n rántí lẹ́ẹ̀kan kan báyìí ẹ pé kíní ká mọ ìsàlẹ̀ èkó amọ́ra wa ìsàlẹ̀ èkó he ìsàlẹ̀ èkó he ìsàlẹ̀ èkó amọ́ra wa àwọn eh. àtọ̀húnrìn wa ò wọ́n mọ́ra wọn. ìlòdè sátọ̀húnrìn wa wà nù ilẹ̀ yorùbá náà ni èkó ní ìgara látọjọ́ tó ti pẹ́ ni. abọ́ládé ṣe mọ́tàn èkó nìkan kọ́ ẹlẹ́yàmẹ̀yà ń bẹ láàrin yorùbá mm. bẹ́ẹ̀ ni ṣó yẹ kí ó sí àtọ̀húnrìn wa ní ilẹ̀ yorùbá nbo ni ọmọ yorùbá rìn sílẹ̀ yorùbá tí ó rìn. níbo lọ jẹ lọ tọ́ jẹ lọ ń bẹ̀. ẹ káàrò yẹn. ok Gbajabiamila ti sọ̀rọ̀ síta wípé kó tó rí pé tó máa gbé ìgbékúgbé ẹ má gbẹnu èèyàn sọ́dọ̀ tèmi mo ò tí ì yànnàná owó kankan kí wọ́n sọ pé àwọn fẹ́ẹ́ fi ṣe àtúnṣe ọ́fíìsì tèmi o rárá àbí inú ilé rárá o èmi ò tí ì gbọ́ ń tọ́jọ́. ẹ ṣe olóòtú ṣé ìgbà gbogbo ni ọ́fíìsì àwọn Eh, ọ̀gá wa àwọn adarí wa máa bàjẹ́ ni tí wọ́n máa renovate ṣe ìgbà gbogbo sọ́dọọdún ni àwọn onímọ̀ lò lálòráàkì. ẹ eh, ò lè jẹ́ pé àwọn tó lò tẹ́lẹ̀ ti lò lálòráàkì máa náà bàtú kò mẹ́ra náà lò lálò ráàkì náà ẹlòmíì tún renovate ẹlòmíì àtọ́gbẹ́ bá mi renovate ẹjọ́ náà náà ah. àwọn obsolete nkíní mi fẹ́ àwọn upholstery ẹ ẹ bá mi gbé àwọn mi kí furniture tuntun ẹ bá ń kó wá <laughs> Mm. yes ní ìta gbangba ìwé ìròyìn punch fún tòró òní wọ́n ní owó eléyìí tí ó lé ní òjìlélọ́ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà bẹ́ẹ̀ ni three forty six billion naira ní ọ̀yà kalẹ̀ láti fi mójútó àwọn ọkọ̀ bàálù tí máa ń kọ̀wọ́ rìn pẹ̀lú ààrẹ presidential jet àti ìpápánu àtàwọn nǹkan àwọn nǹkan yòókù ẹ̀ ń tẹ́tí pọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́. Hmm. iye àwọn èèyàn tí wọ́n ti gbẹ́mìí mì níbi bàálù tó lọ rèé fòǹfòkúfò tí ọgbẹ̀mí àwọn èèyàn ní Kaduna wọn ló jẹ́ mẹ́tàdínníàádóje báyìí one hundred and twenty-seven ni àwọn èèyàn tí wọ́n ti gbẹ́mìí mì níbẹ̀ lọ́wọ́lọ́wọ́. tọ́ ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní bákan náà níbẹ̀ láti rí ìròyìn tí mínísítà ètò ààbò nílẹ̀ yìí defence minister tó ti ń sọ pé àṣìṣe iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti ju àdó okú ọ̀tá ni wọ́n fẹ́ jù ú sí aráàlú lọ́ba wọ́n ní àṣìṣe yìí kò ní dá àwọn lẹ́kun o láti máa gbógun ti ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n fẹ́ sọ nàìjíríà di bá àṣebá nàìjíríà ìta gbangba Vanguard fún tòní ni ọkọ sí. ok ẹ jẹ́ ká tún bójú wonú àwọn ìwé ìròyìn láàárọ̀ tòní àwọn èèyàn tó wá láti agbègbè àárẹ̀wá wọ́n ní ìṣàkóso Tinubu báyìí gbogbo nǹkan tí ń ṣe látà ti fọwọ́ tẹ àríwá orílẹ̀-èdè nàìjíríà mọ́lẹ̀ ni kọ́mọba àgbérí kí ni tó dé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ inú Nigeria Daily Sun ibẹ̀ ni wọ́n kọ́ sí láàárọ̀ yìí. pító mm, mm. kan ti ní àwọn tó dúró di olúwa ó ní wọn ò ní agbára nínú olúwa wọn ò sì ní okun nínú olúwa láti lè rìnrìn àjò ayé wọn páìtọ̀ kan ló sọ bẹ́ẹ̀ wọ́n wá kọ́ gàdàgbà gàdàgbà síta gbangba Vanguard fún tòní o hmm, ẹni bá dúró ti olúwa kì yóò jogún òfo. Hmm. ilé ìgbìmọ̀ asòfin àgbà báyìí wọ́n ní a ti ṣe àlàyé ọ̀rọ̀ pé àwọn kan tó jẹ́ pé àwọn ẹlẹ́wọ̀n láti ilẹ̀ òkèèrè ni wọ́n kó wá sí Nàìjíríà tí wọ́n ń lò fún iṣẹ́ kọ̀ǹgílá lọ́dọ̀ àwọn tó jẹ́ kọ̀ǹgílá ilẹ̀ òkèèrè tí wọ́n rí iṣẹ́ àgbàṣegbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́wọ̀n ní ń bá wá ṣe àwọn iṣẹ́ òun gẹ́gẹ́ bí a ṣe kọ́ ọ senators ni wọ́n sọ bẹ́ẹ̀ nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà ìjọba nàìjíríà ti ya àádọ́ta bílíọ̀nù náírà kalẹ̀ fifty billion naira láti fi mójútó ètò owó yá fáwọn akẹ́kọ̀ọ́ student loan ìròyìn yẹn pé àwẹ̀ o ìta gbangba the punch fún tòórọ́ òní ni wọ́n kọ́ sí. ọ̀dà mínísítà fún eré ìdárayá o ó ti ṣàlàyé ọ̀rọ̀ ó sì sọ̀rọ̀ fún pẹ̀sẹ́rọ̀ ó ní wo èyí tá à ń wí yìí ọ gbọ́dọ̀ rí i pé ọjà wo ló borí nínú AFCON ti twenty twenty three yìí bí bẹ́ẹ̀ kọ́ kí ni. bí bẹ́ẹ̀ kọ́ kí la. ẹ àyìnbó kọ́ sínú. pẹ̀sẹ́rò wa ìwọ lólùfẹ́ wa <laughs> ojú wa ó dojú ẹ. olóńgbẹ ife ẹ̀yẹ ó tún ti gbé ọmọ nàìjíríà. Eagles must win AFCON wọ́n sọ bẹ́ẹ̀ fún NFF àti pẹ̀sẹ́rò. ẹ alẹ́ àná ẹnu òṣè ẹnu òṣè o. alẹ́ àná wọ́n na tíìmù ẹ tani lálẹ́ àná two one ní àná tí mo tani àti tani nara wọn. sọ̀rọ̀ pé yébo tí mo ẹ lánàá ná lánàá tòní ni odó kọ dá kọkọ jábọ ní àná tí mo ẹ lánàá hmm. Arsenal tí mo ẹ lánàá tí mo sọ wípé ó gbìyànjú dáadáa. àwọn wo lọ nara wọn ìgbọ́ ẹnìkan ní ambali gbámù nírú yìí ti pé èwo lè wo rárá o ẹnìkan ṣàjọ ẹnìkan lọ ẹnìkan ṣàjọ ẹnìkan lọ ẹ tanara wọn lánàá. wọ́n gbé ewúro sí ojú Chelsea lánàá. lánàá ah, àbẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ńkọ́ ah. wọ́n gbé ewúro sí wọn lójú ah. kí là ń wí. tíìmù tèmi eh. náà wọ́n. ṣé máa ń yù wá. unite o sínú wa o sínú wa. sínú ibo ibi wọn darapọ̀ nine minutes ni. ẹ báwọn èèyàn mọ tíìmù wọn àti pẹ́ ti pẹ́. inú oyún làwa ti wà ní man u the red devil. àwa nìyẹn up man u. ẹ já lọ sẹ́ka gbólú ọjà. 72 hours with God. It's December edition. God will be working miracles, liberating every destiny through the prophetic ministry of His anointed servant, Prophet Abel Taiwojo. Tagged No More Delay is a special, powerful program you need at this time. Join us on Friday 8th to Sunday 10th of December 2023 at Mercy Camp, Kilometer 18 Ibadan Expressway, Osengiri, Ibadan. Friday and Saturday morning session from 9 a.m. to 12 noon WAT. Afternoon session 3 p.m. to 6 p.m. WAT. Vigil 12 a.m. to 4:30 a.m. WAT eighty and on Sunday 10th of December from 8.30 a.m. to 12 noon W80 while video will be coming up from 10 p.m. till dawn. Music ministrations by Elijah Akintunde, Adeyinka Lashiyori, Dare Melody and Dare Justify. God's servants will be ministering so powerfully. Prophet Taiwo Ojo and other anointed ministers of God. For inquiries 0805 027 5779. Connect with us on Facebook at Prophet Taiwo Ojo Live. ẹ̀yin ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàńkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká yín mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ́rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò míì ẹ máa lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń ní challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gún ni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. kára ó lè ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtọ́ra dáadáa. kòkó kò lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtọ́ra wọ̀ àtọ́ra pẹ̀sẹ̀ àtọ́ra dáadáa. kẹ́gun tó kẹ́gun náà. kára o ya gágá. ara ń roni tẹ́lẹ̀ kò roni mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára rẹ ó lè padà yakinlala action action ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain ban tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain ban ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pain ban ó kì í síbẹ̀. kára ó lè pain ban mú rẹ̀ àtúrà dáadáa ọlọ́run ọláyẹmí ògo rẹ̀ kì í ṣe tẹlòmíràn. alárò ibùdó jésù tó fẹ́ ju ayé lójú ṣe wọ́ndà. sábẹ́ máa jẹ́ mi ìpè akọni ìgbàgbọ́ tó rà àánú gbà. apọ́sítò dọ́tọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmarè one. lórí òkè ibùdó jésù prayer for all the nations. pẹ̀lú àkọsí ìpàdé ọjọ́ ìsinmi onísọ̀ndẹ̀ méje tá a tàkórí àní. ìyanu gẹ́gẹ́ ń tọ̀. last minute miracle. bẹ̀rẹ̀ láti sunday november twelve sunday november nineteen sunday november twenty six sunday december three sunday december ten sunday december seventeen yìí tó sì máa wá sọ́pin lọ́jọ́ sunday december twenty four bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀ lórí òkè ibùdó jésù city òpópónà ẹrùmọ ọ̀nà ìwọ̀sí ìbàdàn nìbàdàn alárò apọ́sítò dr ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè nọmba one wọ́n fi rẹ̀ ìyanu ìbùkún tó ṣe fojú rí yà á yẹ gbogbo oníkojúkọ ènìyàn lẹ́nu ni ọkọ̀ fẹ́ máa wà látàwọn bí wọ̀nyí miracle city ọ̀dẹ́yẹmí street liberty stadium òkè àdó ìbàdàn tl oyesina mọ́nàtọ́ ckc odò ọ̀nà pápá ìṣeré tọkọtaya ìyànà zero nine zero forty five forty five fifty two eighty six said Jesus. Jesus wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n ń pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣara lóore làwọn fi gbèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lọ́la àáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójoro road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery Bakery Ẹ̀ẹ́dì kọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀ ọlọ́run tó ṣe ìlérí á mú ìlérí ṣẹ ṣe bóun ló láyé àtọ̀run á ṣe ọ̀run fún mi. ẹ̀yin tó mọ̀ pé àdúrà ń gbà ó yá níbi tí ọlọ́run tẹ̀dọ̀ sí tó ti ń gbọ́ àdúrà ní gbogbo sátidé kejìkejì lórí òkè ọjọ́ ń bàdàn nínú pàdé májẹ̀mú tí àwọn aláṣẹ orí òkè fọwọ́ sí pẹ̀lú iléeṣẹ́ ìránṣẹ́ apostle tẹ̀mẹ́lẹ́yìn christ evangelical ministry àkórí ẹ̀ ọ̀run àánú ńlá mi ṣí gbogbo èèyàn tó yà ẹ̀mí àwọn wòlíì ó tó máa ṣíjú àánú wọlé ní sátidé kejì lóṣù yìí fi ìlàkàkà tagbára kàkà ṣe àánú máa yanjú ẹ̀ nípasẹ̀ pé ọlọ́run lórí àwọn ìránṣẹ́ onísọjí pásítọ̀ kúnlé farayọlá láti CAC òkè agbára àwọn olórí ẹ̀mí ìbùkún olúwa ògo olúwa ẹni tá a fi ìran agbára yìí hàn apọ́sítù tẹ̀mẹ́lẹ́yìn àdìàgbò wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ ìfàmì olùgbàlejò àgbà pásítọ̀ Peter ayọ̀rìndì gbogbo ẹ̀ orí òkè ọjọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ health center ìyànà bára ọjọ́ nìbàdàn fún ìrànlọ́wọ́ àdúrà zero seven zero three zero two seven four seven eight four àánú ọlọ́ ọlọ́run yóò fọ̀hún oníbòjìkò tó bá farahàn ló máa sọ tẹsítímọ́nì matoka matoka e ra matoka kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá n bẹ̀lẹ̀ wele ìwé dùn máa jẹ́ káwọn ọmọ rẹ̀ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rò pé nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jójú lówó toddlers toys mart ní kò máa rò nípa rẹ̀ ilé ìtajà nǹkan ṣeré ọmọdé wa dùn mọ́pọlọ wọn jí pépé ó sọkọ ayọ́kẹ́lẹ́ lọ́kùn ọ̀jọ̀kan ọkọ̀ ojú irin kẹ̀kẹ́ lóríṣiríṣi piano jìtà àwọn bátànì tọ́mọlé lè tò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé kàn sí tọ́dílàsì toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè ìfọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè nàìjíríà tí zero seven zero three one three one five nine seven eight tàbí kó tẹ̀lé wa lórí Instagram at Toys toddlerstoys_mart. bí wòlíì ọlọ́run pásítọ̀ Gabriel Adémọ́lá Amúsàn jẹ́ bí ọkọ̀ arúgbó bá ti ń wọ orílẹ̀-èdè Nàìjíríà láti UK lọ́jọ́ Wednesday thirteenth December ọjọ́ kẹtàlá oṣù kejìlá inú pàdé àdúrà kárí ayé yẹn ni bàbá máa dé sí o. àánú máa ló ń sọ̀rọ̀. tó máa ń wáyé ní gbogbo Wednesday wẹ́ẹ́ mẹ́sì speech àánú yóò tún sọ ogun kalẹ̀ lórí onípojìpọ̀. pẹ̀lú àánú ọ̀nà àbáyọ máa là fún gbogbo ẹni tí ò nírètí. ìlẹ̀kùn ìṣẹ̀rẹ̀rẹ̀ tí ò ṣe dádúró. àánú tó máa ṣe nípasẹ̀ ọ̀pọ̀ ránṣẹ́ àti àwọn olórin ẹ̀mí o. ọjọ́ ìgẹ́gẹ́ ni bàbá tó máa pín ẹbọ ọdún. three thousand bag of rice. ẹgbẹ̀rún mẹ́ta àpò ráìsì. fún àwọn opó arúgbó àti gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún. bẹ́ẹ̀ la yàtìrí wòlíì fún wọ́n ń tẹ́sẹ̀lì tó máa wà lẹ́yìn àdúrà. ní pásítọ̀ Gabriel Adémọ́lá amusanje bí ọkọ̀ arúgbó yóò tó máa dọ̀rọ̀ ìtura lé gbogbo èèyàn lórí. láago mẹ́sàn-án òwúrọ̀ láti ìwọ́rọ̀ ẹ wọ́kọ̀ ẹgbẹ́rẹ́ tàbí olúwo ẹ sọ fún wọn pé àgbàlá Gabriel apostolic chair òkè ìròyìn ayọ̀lẹ̀ ń gbogbo èèyàn ló máa sọ testimony iṣẹ́ agbára tí ọlọ́run tó máa ṣe o. Everybody tún ti yá o. ó ti rọ́kùnkùn kẹ̀kẹ́ mi gbóró títìtì. pọ̀pọ̀ ṣíṣí gbàgbà gbogbo yàtá yóò tó oṣù kejìlá ọdún. tí gbogbo ìlú máa ń tàn yín yín yín torí ìpọ́dún kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. àwọn ìwé a máa fò fayọ. torí pé wọ́n ti mọ̀ pàmò àmà dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. gbẹgbẹgẹdẹ ilé orin music house fresh fm challenge ìbàdàn. tọ́dún ìtura yàtọ̀ pínpínrin kéke pélékele kékeré kéka. torí pé radio stations mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. fresh fm one oh five point nine tiwa Tiwa rédíò àti Plus FM ninety point three ló ń ṣàgbékalẹ̀ bàbá kérésì tọdún yìí o. ní gbàgede orin music expression fm challenge Ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo bàbá kérésì lọ́dún ìdúgbẹ̀rún rẹpẹtẹ. ó tẹ̀ sí máa mọ̀ púpọ̀ tó wẹ̀ lọ́lẹ́lẹ́ yìí. ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀bùn rabandẹ̀ rabandẹ̀. bíi pọ́ọ̀tì ilẹ̀ rẹfrigirétọ̀ plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ ìtàgé olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀ àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians gbogbo àwa òbí àtàlágbàtọ́ ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ níjọ ẹ̀ka ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀já jọ múnú àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbọ̀wọ̀ kí wọ́n wọ bàbá kérésì ní fresh fm kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ bí wọ́n bá ti ń jẹ̀mú la máa kéde rẹ̀ lórí ìkànnì rédíò wa mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá dísẹ́mbà one títí wọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá dísẹ́mbà twenty four ọdún yìí yóò dúpẹ́ làwọn ọmọ mẹ́rin Fifre sɛn fɛn n'a feere. U kulo mu ka jara o tɔ vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor la jẹ́ fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa training pankọ́pì oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè training pẹ̀lú salmon oil aloe vera plus Kamaj láwọn ilé ìtajà ògùn bíi Kúnlẹ́ra àdójúkọ UCH Mosh Pharmacy ní Bódìjà Crown Pharmacy ní Challenge àti Tonic Pharmacy àdójúkọ UCH tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra ògùn. A wà ní nọ́mbà three Ayọ̀ Adékúnlé Close ní bodija Ìbàdàn. A ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five. Ẹ lè kàn sí wa lórí Facebook àti Instagram First Vital Wellness ìlera pípé yín ló jẹ wá lógún. gbogbo mo lè gòkè mo lè sọ bá a ti ń bójútó ṣe wa tó ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde super day zero tó ń da agbára padà ságọ́ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alpha ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ́ ara wa nílò ní gbogbo gbà kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club cyber ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo yóò wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club shop sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ̀ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣara lóge tó ń ti gbígbà mí ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ lójú òpó ayélujára www.oluyọleexpo.com. Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and parlor BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. And Jesus came and spake unto them, All power is given unto me in heaven and in earth. Yes, this is the name that is above all other name, Jesus. Join the International Gospel Evangelistic Ministries IGEM 2023 Covenant Meeting as the power and the presence of the Holy Spirit will be unleashed. Virtue will go out, His word will save, the fountain of our problem will dry up, and joy ensue. The mysteries about the end time will be revealed at Idem City, look beside the airport quarters, Alakia, Ibadan, on Thursday 28th to Sunday 31st December 2023, 4 p.m. prompt. Ministering Prophet Timothy Ujotisha with the theme Jesus is Lord. Philippians 2 9. You can join on www.igemcity.org, facebook.com slash igemcity, on YouTube at GVB Health, TikTok at Orifice of God, and zeno.fm slash Timothy Timothy Ojo Tíṣà Jesus Christ is Lord. Àjààbalẹ̀. ìròyìn ajá balẹ̀ ó ṣe tán o láti gbéra sọ gẹ́gẹ́ bí a ṣe kọ ìwé rẹ̀ ọ̀kan nínú àwọn àkòrí kókó ìròyìn tó halẹ̀ tó fẹ̀jú tótó láàárọ̀ yìí òun náà ni wọ́n fi ṣẹ̀yìn lọ́wọ́ torí pé ojú ní rojú sàánú ọ̀ wọ́n ní ọ̀rọ̀ sẹ́nìkan mọ́yàn bó sogún ọdún torí kálukú ọba ọ̀ kí nǹkan bú kọ́ mọ́ bá wa ọ̀ àmọ́ èyí tó ti ṣẹlẹ̀ ní Kaduna yìí tó kọlọ́mbá ni fi òpin sí kó tú àwọn èèyàn tí àjálù dé bá níbẹ̀ kó tú wọn nínú ọ̀ a gbọ́ báyìí gẹ́gẹ́ bí a ṣe kọ sínú ìwé ìròyìn pé omilẹ́gbẹ́ àwọn èèyàn ló lọ́ọ́ rèé fi ẹ̀hónú hàn nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Àbújá kódà ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà ti dàbí àbá ọ̀ pé kí wọ́n wá àwọn ẹnìkan tí ó jẹ́ olùwádìí olómìnira tí ò ní jẹ́ látọ̀dọ̀ ìjọba láti tanáwádìí kí ló bí àjálù burúkú yìí látàrí ti àjálù èyí tí ọlọ́bọ̀nbọ̀n ayára bíi àṣá tí wọ́n fi jagun tí kì í sì sẹ́nì kankan tí ń wà nínú rẹ̀ yìí tí ó fòfòkúfò tọ́lọ́rẹ́ ju àdó olóró lù wọ́n ní abúlé Todunbin ní ìlú Kaduna lọ́jọ́ ìsinmi tó kọjá àwọn èèyàn tó jẹ́ ẹ tó fi ẹ̀hónú hàn gẹ́gẹ́ bí ìtara ẹ̀dá wọ́n yabo ilé ìgbìmọ̀ asòfin àgbà lánàá òde yìí ọ̀ láti sọ pé kí wọ́n tanáwádìí kí ló lè bí irú àjálù eléyìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àwọn náà béèrè wípé kí wọ́n tanáwá díẹ̀ finifini láti mọ̀ kí ló dé o ṣebí wọ́n ní àìgbélé ẹni ká fọrùn rọ́ tó wá jẹ́ pé àwọn aráàlú ní àjálù eléyìí ló tún lọ rèé bá láìrò tẹ́lẹ̀ kódà àjọ United Nations náà wọ́n ti sọ fún iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pé kí wọ́n kíyèsára ẹ̀ kíyèsára gbogbo ìlànà tẹ́ ẹ fi ń ṣe sẹ́yìn rules of engagement ẹ kíyèsí o iléeṣẹ́ ológun iná ni wọ́n sọ pé àwọn ní wọ́n ní kíní ọlọ́bọ̀nbọ̀n ayára bíi àṣà yìí tí wọ́n fi jagun nígbà tí ojú ogun bá le tán èyí tí wọ́n ń lò láti máa fi dọdẹ àwọn karambà ní agbébọn tí ó jẹ́ kí aráàlú ó fẹ̀dọ̀ lérí òróǹro àmọ́ lójijì ní ẹ̀kan gbọ́ pé ọ̀yà bàrá lọ sí ibi táwọn ẹ̀kan ti ń ṣe ọdún mọ̀lúùdì nàbí ní agbègbè kan ní ìlú Kaduna nígbà tó ń wọ́n mọ́ sọ̀rọ̀ ẹnìkan tó náà jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lábẹ́ United Nations arákùnrin Sef Magango ó sọ̀rọ̀ ní àná òde yìí tó sọ pé ah ó lélẹ́ yìí ó ní kò jẹ́ ìtẹ́wọ́gbà fún ẹnikẹ́ni o kódà pa á lọ́dọ̀ ọlọ́run ọba kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba wípé irú èyí agbọ́pọ̀ ti ṣẹlẹ̀ rí náà àmọ́ kò yẹ kí nǹkan báyìí ó tún máa wáyé mọ́ débi pé àwọn aráàlú tó yẹ kí ìjọba ọmọ dáàbò bò náà ni àwọn àwọn lọ sẹ̀mí wọn kánná ń búṣẹ́ nígbà bá gbọ́ wo ni ó ṣèèsì ní ṣèèsì báwo láti gbẹ̀mí aráàlú wọn nígbà tí wọ́n mọ̀ pé àwọn èèyàn tí wọ́n wà ní ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ wọ́n ní eléyìí wọ́n ní wàláì ó ṣèèsì ni ó ní àwọn wá ké sí wọn o pé gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá máa gbé lọ́jọ́ iwájú wọ́n rí i dájú pé àwọn civilian aráàlú wọn ò fara káásá níbi gbogbo nǹkan tí wọ́n ṣe kódà pa dúkìá aráàlú kò gbọ́dọ̀ ṣòfò gẹ́gẹ́ bí Magongo bó ti sọ ní àná òde yìí kódà ó tún tẹ̀síwájú ó ní kí wọ́n ṣe àyẹ̀wò gbogbo ìlànà tí wọ́n gbà láti ṣe iṣẹ́ wọn láti rí i dájú wípé àjálù irú eléyìí kò ṣẹlẹ̀ mọ́ ní ilẹ̀ wa Nàìjíríà àmọ́ báyìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti ké sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n ké sí àwọn tó jẹ́ olùwádìí ẹni tí ó tanná wádìí kínní finifini o láti mọ báwo ló ṣe ṣẹlẹ̀ gan ní abúlé tó dóńbírí ní ìlú kaduna inú àtẹ̀jáde èyí tí débò ológun àgbà tó fi ọwọ́ sí ẹgbẹ́ òṣèlú pdp ló sọ pé pé àwọn èèyàn bíi ọgọ́fà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ yìí rìn táwọn omilẹ́ngbẹ tí wọ́n sì fi ara pa yànnàyànnà wọ́n sọ wípé eléyìí ọbanilọ́kànjẹ́ ò púpọ̀ nírú àkókò tá a wà lórílẹ̀‐èdè nàìjíríà pé bẹ́ẹ̀yàn bá tiẹ̀ rí nǹkan kan jẹ káìsàn sáàmọ́ ti ṣèyàn kẹ́ẹ̀ mọ́ sí lọ kú ikú òjijì ó ní àwọn tí ọ̀wá mọ̀ ọwọ́ mẹsẹ̀ tí irú nǹkan báyìí tó lọ rèé ṣẹlẹ̀ sí ọyẹ̀ ká lè káànú wọn wọn ní àmọ́ ṣá o ó ti fi hàn wípé àwọn èèyàn tó ti gbẹ́mìí mì nípasẹ̀ àjálù yìí wọ́n jẹ́ mẹ́tàdínlẹ́ ní àádóje one hundred and twenty-seven títí di ọ̀sán àná kódà pa wọ́n ní àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn kan tí wọ́n farapa yànnàyànnà ni ẹ gbé wá sí ilé ìwòsàn kan tí wọ́n mọ̀ sí Barrow Specialist Hospital ní Kaduna arákùnrin Idris Dahiru ọ̀kan nínú àwọn èèyàn tí Ọlọ́run tó kó yọ ń bẹ̀ báyìí tó ní ẹ̀yọ́ Ọlọ́run ní tó ṣẹlẹ̀ yìí o ọba Nigerian Tribune sọ̀rọ̀ nígbà tí ọmọ sọ ó ní à títí dàárọ̀ àná pé wọ́n sì ń kó àwọn èèyàn wá ni o ó ní tó wá bani lọ́kàn jẹ́ ni pé ní inú pápá níbẹ̀ ni wọ́n ti lọ rí àwọn kan tí wọ́n lọ rí òkùtù wọn tí wọ́n gbé wá sí ilé ìwòsàn àwọn kan sì tún mí o ṣùgbọ́n tí wọ́n ń ké ìrora tó pọ̀ wọ́n ní àwọn tí wọ́n sì farapa lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ti kó wá wọ́n jẹ́ bíi márùndín ní ọgọ́rin ọ̀kan nínú àwọn lèmọ́mù lèmọ́mù tí wọ́n wà ní agbègbè yìí Alhaji Ahmed Sanusi ó ní ha ọmọ ti sú àwọn ọ̀rọ̀ iná lílá ìwà iná ilé ìrọ̀jú náà ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ẹ̀ láà padà sí ó ní ah kọ́lọ́n ọba kọ́ba ni kòrí àbílí o torí àwọn èèyàn bíi ọgọ́rùn-ún tọ́jọ́ kú ni làwọn kírun sí la ní bíi ìjẹta ó ní àmọ́ bí ogún mi ni wọ́n tún ti kó dé báyìí ṣé èyí ti fi hàn yìí pé kò tí ì pinnu o kò tí ì tán àmọ́ ọlọ́run látún képè pé kọ́ba ní dóòlà rẹ̀ kámọ́ rí àjálù báyìí mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà. àmín látàrí bẹ́ẹ̀ ẹni tí í ṣe alákòóso fún iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò nílẹ̀ yìí defence minister òun náà ló ti sọ pé lábẹ́ gbogbo bó ti wù kó rí ìṣẹ̀lẹ̀ àṣìṣe eléyìí tí ó mẹ́mí àwọn èèyàn lọ láti pàṣẹ iléeṣẹ́ ológun kò ní í dí àwọn lọ́wọ́ tàbí pẹ̀kun àwọn láti máa wá bí wọn ó ṣe gbógun ti àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n ń ṣe Nàìjíríà bí ò ṣe wù wá mínísítà kejì fún ètò ààbò nílẹ̀ yìí ọ̀mọ̀wé Mohammed Bello òun náà ló ti sọ pé bó tiẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti ìjọba Nàìjíríà kábàámọ̀ àdó olóró tó búgbàmù mẹ́mìí tọ́pọ̀ lọ lábúlé kan ní ìpínlẹ̀ Kaduna léyìí tí ó ṣèèṣì láti pàṣẹ iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè yìí níbi tí ó kéré tán èèyàn tó dín mẹ́ta láàádóje one eh, twenty seven ni wọ́n gbẹ̀mí mì láti pàṣẹ bẹ́ẹ̀ ẹni tí í ṣe mínísítà ètò ààbò nílẹ̀ yìí ti lọ rèé yọjú sí àwọn mọ̀lẹ́bí àwọn tó fo ara kásá nínú ìṣẹ̀lẹ̀ amúmijé lójú ẹni o nígbà tó débẹ̀ òun náà ni ó ṣàlàyé fún wọn pé ló kọ ààrẹ bọ́lá tinubu tó pàṣẹ pé kí àwọn lọ ṣàbẹ̀wò ẹ̀kọ́ ara fẹ́ra kù àti ìbánukẹ́dùn ló kọ rẹ̀ àtàwọn lọ́gàálọ́gàá lẹ́nu sí ààbò ni òun wá yọjú sí àwọn mọ̀lẹ́bí o ó ní àwọn ṣe ládùúrà ló kọ nàìjíríà àtijọba nàìjíríà kélédùmarè kó dákun rẹ̀ wọ́n lẹ́kún àti pé ìjọba ò ní dá wọn dá lásìkò yìí tí wọ́n ní ìlàkọjá tó lágbára mínísítà lákòótán ọ̀rọ̀ rẹ̀ wá fi sílẹ̀ ó fi gbólóhùn sílẹ̀ pé lábẹ́ àkóso bíi ti wò rí o bí ẹṣin bá dá ni àátún gùn ni o ó ní iléeṣẹ́ ológun lẹ́lẹ́kàǹkà àti ìpele ìpele wọn ò ní tẹ̀tì nínú ojúṣe wọn láti gbógun ti àwọn karambà ní ìlú tá à ń pè ní àwọn agbésùmọ̀mí yìí o torí wípé lójú tiwọn níbi tí wọ́n fara há sí bíi pé ó ti rẹ̀jà ni kò rẹ̀jà á sì jẹ́ kí wọ́n máa dà mọ̀ wípé ìjọba níjọba ó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ológun ò ní gbàláàbọ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ìròyìn yẹn pé kí Elédùmarè kí ó ṣàánú wa nílẹ̀ yìí ìròyìn mi ń bẹ léyìí tí yóò ká ọmọ orílẹ̀-èdè nàìjíríà lára torí pé ìròyìn tó kẹ́ èmi lára ni mo sì bẹ́ pé ọ̀rọ̀ tó bá ń dùn babaláwo ni ó dùn fa o ọ̀rọ̀ tó bá dùn ìṣègùn ni ó dùn ọ̀sán yìí ọ̀rọ̀ tó bá dùn àwọn àfáà ni dùn ọlọ́run ọba ah, ọ̀rọ̀ tó bá dùn abọ́ládé sàmì yóò dùn àwọn èèyàn mi ǹbọ eh, kí n kàná báyà yóò dùn mọ́ ok wà á fi ìnàdé fìlà <laughs> wọ́n ní owó wọn ń gbòòrò ah, ah. kò sówó lóde bẹ́ẹ̀ ni ìlú lé o kò sówó lóde náà ni ìròyìn eléyìí lọ́pàdé o tó pé àwọn èèyàn wọn ò rí owó gbà tààràtààrà mọ́ o hmm. láwọn báǹkì tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà bọ́ ọ bá sì fẹ́ jàmíyàndẹ́wò lọ báǹkì láàárọ̀ ìtọ́ ọba rówó gbà kọ̀ wá kọ̀ pàjá fún wa jẹ́. báǹkì ní gba báǹkì lọ lọ gbowó. olówó lá báǹkì. má kàròyìn ẹ. alright wọn lọ́rọ̀ tí ń fojú hàn bọ̀ báyìí o lánàá òde yìí ni wípé ìrora táwọn èèyàn rí ní ìjó òní lórí pé wọ́n fẹ́ tún náírà kàn lọ́dà náírà redesign wí ó tún ti padà dé o torí pé ìṣe ni àwọn èèyàn wọn ń kérora báyìí lẹ́ẹ̀gẹ́ẹ̀n wípé àwọn òró gbà láwọn báǹkì gbogbo báǹkì táwọn ń lọ báyìí wọn ò ní ẹjọ́ kò náà à ń bọ̀ náà à ń bọ̀ náà kí ni károdò kásùn ẹni wọn wà lé kí ni ó mú lómi pé ńgbà táwọn tún lọ sí iwájú èyí ẹ̀rọ tí máa ń pọ̀ owó ATM machine wọn ní eléyìí náà báyìí tọ́ba kàn dó gburugburu nǹkan kan kò bóde lọ́nà fún rẹ̀ hmm. eléyìí ló wà ń ṣẹlẹ̀ báyìí lórí pé Central Bank of Nigeria gangan ó ti sọ ọ́ lásọ̀ yẹn wípé owó àtijọ́ tó jẹ́ náírà wa tá à ń lò tí wọ́n sọ pé wọn ò kó lẹ̀ wọ́n ní wọn ò kó lẹ̀ mọ́ a máa ná ní pàrípàṣù ni mhm. pé bẹ́ẹ̀ sí ná ti àtijọ́ àti tuntun wọ́n jọ máa ná pé wọn ò kó ńlẹ̀ mọ́ o mhm. ní december thirty one síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wà wò pé kí ló tún wá lè jẹ́ kí owó wá di ọ̀wọ́n gógó báyìí o táwọn èèyàn wà ń dé sun láti gba owó náírà bí ìgbà tí yẹn bá lọ sí odò òbúlẹ̀ láti dèsùn omi mm. báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà nínú sákúlà kan tí wọ́n fi síta wọ́n ti sọ tí wọ́n fi ọkàn ara ìlú balẹ̀ wípé àtẹ̀tí wọ́n ti tún tẹ̀ ọ̀tọ́ jẹ́ tuntun àti àtijọ́ wọn jọ máa náà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni títí agbára àwọn ò fi dé láti lè ṣe gbogbo owó ọ̀ní tuntun táwọn ò kó ti àtijọ́ lẹ̀ àmọ́ o síbẹ̀síbẹ̀ tòun ti bí báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bó ti ṣe sọ̀rọ̀ báyìí àwọn èèyàn wá káyà sókè pé àwọn kẹrànbà ní ẹ̀dá kan ń bẹ tó pé kí ìlú ó mọ kí nira ó wà nílùú iná ní mọ́ dùn mọ́ àwọn nínú pé wọ́n ti ń gbé owó náírà owó tuntun tuntun wọ́n ti ń gbé pamọ́ sí kọ̀rọ̀ pé lọ́gán tí wọ́n bá ti palẹ̀ àwọn ètò jẹ́ tàtijọ́ mọ́lẹ̀ báyìí wọ́n àwa lè tà sórí ìgbà ta ló nílò owó tuntun wọ́n máa ta owó ẹ̀ máa fowó ra owó wọ́n ní tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà míì tí wọ́n gùn létí wọ́n fẹ́ mọ́ ṣe rèé gẹ́gẹ́ bí ìwádìí Daily Sun báyìí wọ́n sọ pé tẹ́ ẹ bá lọ sékòó àti ní àbújá wọn ló fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì táwọn èèyàn ti máa rí owó gbà báyìí wọn ní í ṣe ni wọ́n sọ fún yín pé ẹ wá o kò sí owó ẹ̀ lè gbọ́ owó tó bá wọn àwọn ní ẹ̀sẹ̀sẹ̀ ń sọ fẹ́ ni ó lówó pé iye tẹ́ ẹ kọ́hun ẹ dínkù díẹ̀ ẹ lè gba owó tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ wà báyìí aráṣàn rẹ̀ ni ẹ bá ní gbà bẹ́ẹ̀ torí pé bí nǹkan ṣe gbà ní ẹ dákọ̀sà ẹ má bínú wọn ní bí ẹ ṣe ń tu àwọn tó ní owó wọn náà nù báyìí ojú olówó ti ń rí nǹkan tó ah, ìròyìn ń dùn mọ́ àbí. Ah, ẹ mi gbọ́. ó dùn mọ́. kò dùn mọ́ mi o. ó sì bó olówó báńkì ìmọ̀ òtí lówó báńkì kan pọ́n dandan. ẹ àmọ̀gbà tí wọ́n lè bá ń drop ẹ̀ síbẹ̀ ok bí wọ́n bá wá ṣe bí ẹni ọlọ́run ṣàánú bá wá ṣàánú mi ní ṣé ìwà ṣẹ̀ṣẹ̀ tó lọ́ mọ́ bẹ̀bẹ̀ gbowó mi ni. o ní lọ ọ̀tà sunkú ara ẹ̀ ni mo fẹ́ owó rẹ ṣe nínú eh, owó ra yàgò lọ́nà. ẹ eh, o kò wo ọ̀rà tasuku ẹ gbọ́ eh, lágbájá tó fẹ́ ra nǹkan lọ́dọ̀ ẹ̀. ju àwa olówó mọ̀ ni kí n transfer owó sí tó bá ní òsì ah, mi ò rajà ìmọ̀ ẹ̀gbọ́n jà ìpadà. ojú àwa olówó mọ̀ rí lásìkò yìí ah, o. ojú àwa olówó rí o. kí wàá ní gbogbo eléyìí ní oh. ìsìn. all right a máa retí àlàyé látọ̀dọ̀ àwọn aláṣẹ mo sọ pé anytime from now ó yẹ kí àlàyé ó tún jáde àlàyé lọ̀rọ̀ nàìjíríà ah, ní ojú ìwé ọgbọ̀n punch tó rọ̀ yìí láti rí ìròyìn ẹ wò ó bí wọ́n ṣe ń fi gbólóhùn ẹ̀nu kọlu ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí kò dá o yọ padà lẹ́yìn o bẹ́ẹ̀ ni ẹgbẹ́ amòfin ní ẹ̀ka èkó Lagos MBA àwọn ni wọ́n ju gbólóhùn sígboro ẹgbẹ́ amòfin nílẹ̀ yìí ẹkùn ti èkó chairman Nigerian Bar Association Lagos branch Ọlábísí Mákànjúọlá òun ló ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ gbàgà wípé bí àwọn èèyàn kan ṣe ń fẹnu kọ́ọ̀lù ẹ̀ka ètò ìdájọ́ lẹ́nu lọ́lọ́ yìí à gbogbo amòfin gbọ́dọ̀ dáwọ́jọ láti ṣààbò bo ẹ̀ka ètò ìdájọ́ kí sí finish kí ọmọ lọ jẹ́ kí ẹ̀ka ètò ìdájọ́ kó di nǹkan míì kalẹ̀ lójú aráàlú o ìròyìn yẹn ni pé ààbò rẹ̀ lò wá o ìyẹn nínú ẹgbẹ́ amòfin ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé ọgbọ̀n punch tó jáde lóòrọ̀ yìí. ìròyìn eléyìí òun ló ní í ṣe pẹ̀lú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé kábíyèsí ọ̀ọ́ni ti ilé Ifẹ̀ ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì wọ́n ní wọ́n ti lọ sí si, Eh, ọgbà ẹ̀wọ̀n Kùjé kódà wọ́n rí Emefiele ń bẹ̀ wọ́n sì lọ láti lọ́ọ́ rèé gba bí àwọn tí ń ro paṣọ kóńpé roko ọba bíi márùn sílẹ̀ ní ibẹ̀ nínú ìròyìn èyí wọ́n kọ pé kábíyèsí ọ̀ní Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ní ìjẹta tí í ṣe ọjọ́ Tuesday ni wọ́n lọ sí ọgbà ẹ̀wọ̀n tá a mọ̀ sí Kùjé ní orílẹ̀-èdè Nàìjíríà láti lọ sàmì ọdún kẹjọ tí wọ́n gun orí ìtẹ́ àwọn baba láwọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Sun bí wọ́n ṣe kọ wọ́n ní ọ̀ọ́ni wọ́n ní ọ̀sálàbàpàdé gómìnà tẹ́lẹ̀ fún báńkì àpapọ̀ ilẹ̀ wa Godwin Emefiele bẹ́ẹ̀ ni tí òun náà tí ọ wà nínú ọgbà àtúnirọ yìí lórí ẹ̀sùn tí wọ́n gbé kà á lọ́rùn látàrí wípé ó ṣe kébékébé o èyàn àwọn tí ń bá wọ ní EFCC lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ni wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ dáadáa pẹ̀lú hmm. Emefiele hmm. wọ́n ní kódà pa ẹ̀ẹ̀mejì ni ẹ wá sínú ọgbà ní ọjọ́ kan ṣoṣo wọ́n ní àkọ́kọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àwọn èèyàn tó wà ńbẹ̀ ti sọ wọ́n ní wọ́n ṣe wákàtí bíi wákàtí kan lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n lò tó bíi wákàtí bíi mẹ́rin wọ́n ní kábíyèsí ọ̀ni iná ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ńlá làásì ẹni ẹlòmíì tọ́ kí wọ́n kúkú bu ojú àánú wò mbẹ̀ èyí tí wọ́n bá lọ sí ibẹ̀ yìí wọ́n ní ó ní ìdí o àmọ́ báyìí o ọ̀ọ́ni rìṣà wọ́n ti sọ pé wọ́n ti rí àwọn èèyàn márùn-ún kan gbà báyìí nípasẹ̀ àwọn owó kan tó jẹ́ owó òta lójì tó yẹ kí wọ́n san ibẹ̀ ni wọ́n sì ti gbà wọ́n nímọ̀ràn pé gbogbo ẹ̀yin tí ẹ wà ní àhín wọ́n ní orí yeye mògùn ni ò ta ẹsẹ̀ lọ́pọ̀ o hmm. àmọ́ ní tó gbé ń kàkúdé àhín ẹ ti mọ̀ ẹ sì ti kọ́ ọgbọ́n dáadáa pé ẹ lọ padà lọ sí àwùjọ kẹ́ ẹ darapọ̀ mọ́ àwọn èèyàn kẹ́ ẹ sì mọ̀ sí dáadáa ẹ má padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ o kẹ́ ẹ sì mọ̀ dúró ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè wa nàìjíríà. tọ́ ẹnìkan ló lè kó ẹnìkan ni ò lè kó Bọ̀dé George ní pálapàla ọ̀rọ̀ tí ò yẹ kọ́ máa jáde nígboro ẹnu ni ìròyìn yẹn ń pé kí wọ́n rárá àdá ìbáyìí ní ìsìn á lọ sójú ọjà bá a bá ti padà dé tọ̀ àwọn ìròyìn tó ṣẹ́kù ẹ̀yin lẹ ní o torí yín ni o. ajá balẹ̀. ajá balẹ̀. mímọ́ tí ó ṣe jésù mímọ́. ojúrere ọlọ́run ojúrere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà tí ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come and answer Christian Church International. Okay, Maria Anna Pilgrimage 2023. and the mother of Jesus was there ìyá Jésù sì wà níbẹ̀ ìrere Jòhánù oríkejì ẹsẹ̀ kìíní làkórí ìrìn àjò àdúrà tí òkè Màríà ti ìjọ kátólíìkì ẹkùn Ọ̀yọ́ tọdún yìí èyí ó wáyé ní Friday ọjọ́ kẹjọ sí Saturday ọjọ́ kẹsàn-án oṣù kejìlá Friday eight to Saturday nine December twenty twenty three at òkè Màríà pilgrimage center today at Tispo local government area of Oyo state at a time like this we need the intercession of our mother Mary who is always there for us. lára àwọn ètò tí ó wáyé lásìkò ìrìn àjò àdúrà tí òkè Màríà tọdún yìí ní ìwọ́jà àdúrà catechism àdúrà rosario ní kíkà ìsìn ìwẹ̀nùmọ́ àti ìwòsàn divine mercy prayer ìbọlá farolúwa ọ̀nà àgbélébù orin ẹ̀mí àti mísà mímọ́ ọlọ́run dúró tọ̀ láti gbọ́ àdúrà rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń gbàdúrà pẹ̀lú ìyá wa Maria mímọ́ nípasẹ̀ jésù kristi ọmọ rẹ̀ bíṣọ̀pù ìjọ kátólíkì lẹ́kọ̀ọ́yọ́ mọ́sẹ̀rẹ̀n emmanuel adétòyèsè bàdéjọ olùkéde reverend father john ireki gbé olùdarí ètò ìròyìn ìjọ kátólíkì ẹ̀kọ́yọ́. a tún ti gbede o. ra twenty pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa rẹ̀. <laughs> ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré rẹ̀ ni. ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wà níléeṣẹ́ tí pọ́ńpì concept ó gbàrà ìsìn àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bonija ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn. The pompey Concept Developer that cares. Adupe ṣe gan Adupe àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan Adupe àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o àmọ́ rírì oore tẹ̀ royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ a dúpẹ́ ṣeun a mọ rírì oore láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs in into kéré o. gbogbo ọmọ ìlú ẹdún ẹ̀bùn nílé lóko àtìlẹ́yìn òdì kẹ́kulé ó gbọ́ kó sọ fún toko àdán tó bá gbọ́ kó lọ rò fún ọbẹ̀. àgbáríjọ gbogbo ọmọ ẹgbẹ́ ìlọsíwájú ìlú ẹdún ẹ̀bùn ebu tó fi máwọn àgbààgbà mẹ́fà tó di òpó saloon council mú pẹ̀lú ẹgbẹ́ àwọn ọ̀dọ́ pátápátá ló ń fàsìkò yìí lọ́gùn pé a ò lọ́wọ́ sí ìkówójọ láti kọ́ ààfin ọba ìlú ẹdún ẹ̀bùn a ò sì mọ̀ sí ìfìwépè nìkan kan tó ní í ṣe pẹ̀lú kíkọ́ ààfin ọba náà àlàáfíà aláfẹ́ nílùú torí pé ìlú ẹdún ẹ̀bùn ìlú ìṣẹ̀ǹbáyé ìlú àlàáfíà ni ó gbogbo ọ̀nà la ó sì fi àlàáfíà rẹ̀ lọ́jọ́kọ́jọ́ àti nígbàkúgbà tásìkò láti kó ààfin bá tó gbogbo ayé ni ó gbọ́ gbogbo èèyàn ni ó mọ̀ torí pé ìlànà gidi tó tọ́ là ó tẹ̀lé tá ó sì ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ ká ṣe é bó tilẹ̀ jẹ́ pé a ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé lọ́nà òfin àti ọ̀nà ẹ̀tọ́ àdúrà wa ni pé káwọn alálẹ̀ ìlú ẹ̀dúràbọ̀ ó ti wá lẹ́yìn ká ṣòwò jèrè kí gbogbo wọn kéré ọjà délé olùkéde Great Ẹ̀dúràbọ̀ Youth Movement pẹ̀lú Saloon Council. hallelujah ìpàgọ́ àjọ àti ìsìn ìdúpẹ́ orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò ọlọ́dọọdún ti wọlé dé o gbogbo ènìyàn bá wa fọpẹ́ fọlúwa lọ́jọ́ àlàmísì tọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá sí sátidé ọjọ́ kẹrìndínlógún fourteen to sixteen oṣù kejìlá ọdún yìí ni annual convention àti ìsìn ìdúpẹ́ thanksgiving service orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò mountain of prophetic prayer and restoration ministry convention program will commence by one to four pm on thursday and friday fourteen and fifteen december while thanksgiving service hold on saturday morning sixteen december two thousand and twenty-three by nine am to twelve noon ọwọ́ olúwa finger of god la àkórí convention àti ìsìndúpẹ́ tọdún yìí ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọlọ́run lọ́pọ̀ yanturu lẹ́wọ̀n máa rí gbà lórúkọ jésù olùgbàlà kirisore lórí òkè ìmúsẹ̀ àdúrà àti ìmúpadàbọ̀sípò tó ń bẹ lọ́pọ̀pọ̀nà tó lọ sílùú ìsẹ́yìn lẹ́yìn ilé iṣẹ́ ìjọba tó ń ṣe ọ̀dà títì ọ̀yọ́ state asphalt and quarry plan níkọjá ìlú ìjàyè ìjọba ìbílẹ̀ akínyẹlé wá síwájú olúwa kọ́wọ́ olúwa ó kọ́ níbi convention àti ìsìndúpẹ́ tọdún yìí àwọn tí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ètò yìí lọ́dún yìí ni evangelist oyedele joshua pastor michael olúkunlé àti prophet matthew oni àdúrà rẹ yóò sì gbà lórúkọ jésù. PHO fún talent dọ́kúmẹ̀ntì ẹ̀ pínpínlẹ́pínlẹ́ láìsí wàhálà ọmọ onílẹ̀ wọ́n tún dé pẹ̀lú ẹ̀mbà promo lórí estate wọn fẹ̀yìntì edgecore tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìlàjì hotel and resort lọ́nà àràmbàdàn ìfẹ̀yìntì edgecorp pẹ́ńtà ní one point three million tó ní good road network security to standard iná ọba tí kì í fìgbà kan ṣẹ́jú tí dọ́kúmẹ̀ntì ẹ̀ sì pé pérépéré láì wàhálà eight hundred thousand naira ní báyìí látàrí promo tó lọ lórí ẹ̀ tẹ̀ bá plot kan eight hundred thousand two bag of cement pẹ̀lú one hundred block fún foundation lẹ́ máa gbà bẹ́ẹ̀ la àyè san díẹ̀ díẹ̀ sì tún wà four point eight million naira láǹtà éka kan ṣùgbọ́n látàrí promo yìí three point five million naira lẹ́ máa ra éka ọ̀gbọ̀n tẹ̀ bá ti sanwó instant mẹ́ta location ni láti ralẹ̀ nífẹ̀yìntì edgecore ti orbis edge o ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní nọ́mbà thirty six gbadebo street mọ́kọ́lá ìbàdàn tàbí kẹ́ ẹ máa pè zero eight zero nine nine one zero zero zero eight four pẹ̀lú orbit edge o ní twenty twenty four wọ́n máa bá ẹ̀yà ayọ̀ ilé tuntun. ìgbà tí wọ́n ọdún mẹ́rìnlélógójì rèé tolúwatọwọ́ àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè dá ìjọ born again christian church sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra àánú gbà lọ́dún tó kọjá nílẹ̀ yìí àti lókè òkun ìjọ born again gospel church lábẹ́ àkóso bàbá wa nínú olúwa àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè tó ṣiṣẹ́ ìránṣẹ́ gòkè àgbà di àpọ́sítélì ìpàdé àdúrà tọdún ìtún ti kò pápákórí ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí fún gbogbo nípojúpò bẹ́jọ bá bọ̀ agbáwọ̀ tuntun wọ̀ ipò olówà tó ti sú ọ tọ̀jáyọ́ gbọ́ ọwọ́ burúkú olówó àánú ayé ẹ̀ tó fẹ́ wọ́n ìgbéga ó sì wù ọ́ kó lo gba ọtún yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìsọjí tó papọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ bí àtayẹyẹ àjọ̀dún ìdásílẹ̀ chọ́ọ̀chì wa tó pé ọdún mẹ́rìnlélógójì tá a dálẹ̀ aago márùn-ún sí aago mẹ́jọ alẹ́ ni lójoojúmọ́ ká tó jọ darapọ̀ lọ́jọ́ àṣekágbá ìyẹn lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three débẹ̀ òní wà bákan náà olùgbàlejò àgbà bàbá wa nínú olúwa àpọ́stélì awólọ́wọ̀ àti bí òkè béèrè fún àkànṣe àdúrà àti tọ́ni zero eight zero three three three zero eight six three zero zero three three three zero eight six six three. níbẹ̀ ìgbà rẹ yóò dọ̀tun. na as man pass man na im hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today. Oh, Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. kòwé kékòó ha lọ́jọ́. keje oṣù kejìlá ọdún twenty thirteen lẹ́bí Nathaniel Olúbáyọ̀ bomi lójú rètèrètè nítorí ẹni rẹ̀ tó darí àgbàǹdà òní ló pé ọdún mẹ́wàá tí bàbá wa Nathaniel Gbádégẹṣin Olúbáyọ̀ Alàgbé Ọládélé dágbére fáyé ìṣèyí pọ́dìgbò ṣe Alàgbé Ọlọ́run ò jẹun mọ́ ikú ló yọwọ́ bàbá wa Nathaniel Olúbáyọ̀ Alàgbé láwo Alàgbé ọmọ lọ́fà láwọn. ọmọ búre ọmọ láre ọmọ kò gbọ́dọ̀ jùkàn lọ́fà bí kan bá jùkàn lọ́fà ọba ní kò wọ́n rorò. gbogbo àwọn ọmọ àtọmọ ọmọ ni wọ́n ṣèrántí rẹ̀ alàgbé súnrẹ́ o. Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyekola Bamidele. ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on the thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. ajá balẹ̀. kó máa lọ bẹ́ẹ̀ àjábálẹ̀ ìròyìn láti ìkànnì fresh nílùú ìbàdàn ẹ má gbàgbé o àwọn ọmọ yín ẹ máa kó wọn bọ̀ wá sí inú ọgbà wa níyà hmm. níbi àjùmọ̀ṣe ti àǹfààdà christmas wa iléeṣẹ́ mẹ́ta ni o rédíò mẹ́ta ọkàṣára oh, fresh fm ìbàdàn blast fm àti tiwantiwa ẹ rí i pé baba kérésì tẹ bá ń kalẹ̀ gan ó tún ó tún sanra sí ó mm, tún sanra sí. nítorí pé rédíò mẹ́ta ni. rédíò mẹ́ta ni ẹ ìgbádùn àwọn ọmọ gan tó ti sanra sí báyìí ìgbádùn di mẹ́ta ìgbádùn di mẹ́ta. ẹ̀bùn di bíi mẹ́ta nu ẹyọ kan. ẹ má jẹ́ wọn ọmọ ròyìn fún ẹ mm. gbọ́. wọ́n ní ẹ̀bùn di mẹ́ta nu ẹyọ kan ẹ̀bùn ẹyọ kan bá bá gbé fún yín báyìí. ìsọpẹ́ ẹ̀bùn mẹ́ta ni ẹ dì bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ̀bùn tí ẹ bá ìwọ̀n mẹ́ta ń bẹ tún wá yàtọ̀ séyìn àwọn àlàfi bọ ìdíje ìdíje oríire lọ́tún lọ́sì irú àwọn òbí tọmọ wa ní kò ní lọ lọ́wọ́ òfo hmm. ẹ̀ ń bi a ti ń ṣe àríyá tá à ń jó òbí tí ó bá tún dáwọ́ dùnú tọmọ jójó ni wọ́n ṣe ń gbé léèsì fún wọn ni wọ́n ń gbé àwọn aṣọ kàrìnkàrìn fún wọn tí wọ́n ń ṣe kí àwọn ọjọ́ tá a kọ́kọ́ ọjọ́ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ni hmm. màmá kan bá bọ́ ọjọ́ hmm. màmá seventy ah mo ní màmá bẹ́ẹ̀ ṣe ń jó yẹ mọ́jọ láàrin àwọn boys lẹ́sẹ̀ á mú gbogbo ẹ̀ ayé ó sì ní àyè nǹkan tó gbà lọ́nlé kátọ́ọ̀nù òróró la gbé èmi tí mo present ẹ̀ fún lọ́rẹ́ pé nígbà tó ga wa ni ah ìyá yìí máa jó ẹ gbé nǹkan fún màmá mo ní ìmọ̀mọ́ ẹ máa jó ní àjò yẹ ẹ máa jó ẹ máa ẹ lọ jòróró nínú ilé. àwọn kan tí a tún máa fi ṣe ìdíje yín ráfò lálàfin bọ̀ àwọn ilé ẹ̀kọ́ tó bá kó àwọn akẹ́kọ̀ọ́ wọn wá ìyẹn náà ti ní ibi tí ó bá dé special arrangement fún àwọn ètò àrà ọ̀tọ̀ fún àwọn ilé ẹ̀kọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan láti rí i dájú pé lọ́dún yìí látọdún yìí lọ ìdùnnú àti ayọ̀ tí ọmọ tinú baba kérésì fresh fm tiwantiwa àti blast fm jáde yóò yàtọ̀ sí àwọn ọdún tí ẹ ti bá wa ṣe papọ̀ olórí àwọn òṣìṣẹ́ ní ọ́fíìsì màálù tíbi màálù ó ó ṣe ìròpò tí kan ìwọ wà ní ìfún gbà kó mọ̀ọ́lù dé. èmi mọ̀ọ́lù tí mo ti rí. ó ti rí. mo ti rí mọ̀ọ́lù ó ní ké lẹ́yìn ibi kàṣíàrà. ẹ màálù tó sòpa tó yọ ké tó tún yọ gẹ̀gẹ̀. ìdùnnú alápàtà ni. ìdùnnú ẹni tí ó jẹ̀bùn ni màálù. <laughs> ìdùnnú ẹni tíkẹ́ẹ̀tì ẹ̀ bá jẹ́. Hmm. ẹnìkan ni ó sì jẹ́ o. Ah! olóríire kan ni ó jẹ́ ah! fáànù ec àtàwọn nǹkan. ọba ń yọ yẹ. tí n bá sọ iye màálù tó wù ẹ́ mọ̀ sí kọ́lé mọ̀ ni. màálù tó wù ẹ́ sí ọ̀dà àwa wà sọ fún ẹ tó bá jẹ́ kọ́ mọ́ ta o <laughs> torí sí làwọn kan ó ti dúró síta ní pé tá ń jẹun ẹ ti àwọn ètò ti olórí ẹ dákun ẹjọ sẹta fún wa ni ẹ lọ pa ni o. ẹ nǹkan yín lélẹ̀ ni o. ẹ ra tati. ẹ ra tati o ẹ <laughs> ṣeun ẹ ṣe àdúpẹ́ nínú ìròyìn eléyìí ìròyìn kò rí bẹ́ẹ̀ o ò ní mo fẹ́ kà yìí o Gbajabiamila ló sọ pé òkú ni wọ́n purọ́ mọ́ àìpurọ́ máa láàyè báyìí o hmm. wọn ò tí ì yànnàná owó kankan kí wọ́n yà á sọ́tọ̀ láti fi ṣe àtúnṣe ilégbèé mi hmm. chief of staff sí Tinubu ló sọ bẹ́ẹ̀ Fẹ́mi Gbajabiamila ó ti kọ̀ jálẹ̀ wípé òun ò gbọ́ òun ò sì mọ bí wọ́n ti gbégbèkúgbé tí wọ́n ń jù káàkiri orí ayélujára ó ní òsì ń tọ́jọ́ o wípé wọ́n ti yànnàná owó kan tí wọ́n yà á sọ́tọ̀ láti ṣe àtúnṣe inú ilé tí òun ń gbé ó ní pé owó òun bẹ́nu àbá ètò ìṣúná fún ọdún 2024 yìí èyí tí ààrẹ gbé lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin làbújá ó sọ̀rọ̀ yìí nínú fọ́nrán tó náà fi sí ìta fáyàn yìí pé yes ìtẹ́gbà yìí back to sender pé inú ilé tèmi lèmi ń gbé o pé ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ rí ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ẹ wá lọ rèé lọ́pọ̀ mọ́ torí pé àwọn èèyàn wa yìí ètùkùtù ti pọ̀jù nígboro ayé gẹ́bí Fẹ́mi Gbàjàbíàmílà bó ṣe ń tẹ̀ síwájú ó ní owó tí wọ́n yá sọ̀tọ̀ yìí ó ní owó tí wọ́n fẹ́ fi ṣe presidential quarters ní Dọ̀dán baraki ni àti inú ilégbèé èyí tí vice president tí ó gbé ní Èkó ó ní ó ṣe wá kan òun tó ń jẹ́ chief of staff báyìí ó ní àwọn ń sọ fáyàn pé bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan ẹ mọ̀ mọ̀ tú ọ̀rọ̀ ní tùkùtù mọ́ ẹ mọ̀ sì mọ́ dorí ìròyìn kódò èyí ò bá àwọn àwò gédéńgbé ó ní ọ̀rọ̀ yìí òun ọ̀bá tiẹ̀ dákẹ́kọ̀ọ́ mọ́ wò wọ́n rẹ̀ ó ní àmọ́ owó ìpè à bí ẹ bá mọ̀ gbé dákẹ́ wọ́n mọ̀ gbégbé kúgbé jù sí ẹ̀yìnkùlé tòun nì kò sí ntọ́jọ́ ilé tèmi gbàjà ẹ wá wò ó ìgbé gbàjà ni gbàjà ń gbé níròyìn ìbádé o. kàbíyèsé Bọ̀dé George ó ti sọ̀rọ̀ sókè. Okay láti èkó ó ní awuyewuye tọ́rọ̀ mọ́ ta ń lè kó ta ni ò lè kó ó ní ṣáà nílò rẹ̀ ṣá irú kàtìkàtì ọ̀dàndàn ìyàwó wa ni èyí táwọn kan ń gbà bí ẹni gbàgbà ọtí báyìí o ìròyìn ọ̀rẹ́ o ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì alága gbogbogbò ẹgbẹ́ People's Democratic Party PDP nílẹ̀ yìí Ọlábọ̀dé George àná lọ́láàlì àwọn èèyàn tí wọ́n ń dá awuyewuye tá a nílò sílẹ̀ lórí ta ń lè kó ta ni ò lè kó ownership of Lagos ó sì á da wuyewuye bàbá ní e iṣẹ́ èṣùrẹ́ o èṣùrẹ́ o ẹ mọ̀ wòran o àwọn ìránṣẹ́ èṣù ẹ́jẹ̀ǹtì àṣetánì nísìnyí fọn rere ownership of Lagos ownership of Lagos ownership of Lagos ownership of Lagos àwọn ni ó ń fọn rere ẹ̀ káàkiri ó ní ẹgbọ́n náà ẹ̀yìn bẹ́ẹ̀ sọ pé ẹnìkan ló lè kó ẹnìkan ni ò lè kó àwọn ọmọ nàìjíríà àti gbogbo nàìjíríà lápapọ̀ mọ èyí tó jó dodo nínú ọ̀rọ̀ èèwọ̀ làbọ̀rọ̀ wa mọ̀ tójú oníkà mẹ́sàn-án ká nírúfẹ́ àsìkò yìí ti àlàáfíà èkó àti ìgbáyégbádùn nàìjíríà tó jẹ́ pé ẹlẹ́gẹ́ bí ẹyin tútù lórí nínú ọ̀rọ̀ tí bàbá Bọ̀dé George tí wọ́n sọ ní ìlànà kíkọ bíi statement ni tí wọ́n sì bu ọwọ́ lù lábẹ́ àkòrí ẹ wo rádaràda yìí ti tó o ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe o wọ́n ní bàbá ní àwa gan tá a jẹ́ ojúlówó ọmọ èkó tá a fi orí wọ èkó tó jẹ́ pé bonafide Lagosian làwa àwa ò mọ̀ ní àṣà pàlàpàlà ká mọ̀ ṣẹlẹ́yàmẹ̀yà ẹnìkan ló ẹnìkan ní olè àwa yìí ṣe bẹ́ẹ̀ ìyìn láwa gan tá a jẹ́ èkó gangan bàbá yìí ni wọ́n wá jẹ́ nǹkan ìbànújẹ́ nǹkan tìjú àti nǹkan tí ó yẹ kí èèyàn bẹ̀rẹ̀ sí kábàámọ̀ lé lórí pé ó tiẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ná pé àwọn kan ń ṣàwuyewuye ta ló lè kó ta ni ò lè kó wọ́n ní iṣẹ́ rí àsìkò tí a wà yìí ọrọ̀ ajé èkó là mójútó lọ́wọ́ àsìkò tá a wà yìí ọrọ̀ ajé nàìjíríà ti ń ṣòjòjò lámọ bí yóò ṣe níwòsàn ni àwọn kan tá a tún fojú àgbàlagbà lù wò tó jẹ́ pé àgbà ọ̀bàyéjẹ́ ni wọ́n irú àgbà kágbà tí àwọn náà bá wọn pẹ̀kẹ́lu tá ń lè kó ta ní òlè kó ẹ rí i pé wọ́n fẹ́ dàdákùdá sílẹ̀ irú àwọn àgbà báwọn èbí ìgbà tí ẹ pàdé àgbà lọ́nà ẹni kọ́ yín mọ̀ràn ni ẹ mọ̀ bóyá amukun mẹ́kọ làgbà láti kéke tó fi dàgbà ó ní ẹ wò bí nǹkan ṣe ń lọ tá à ń tẹ̀lé ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọkàn wọn ò mọ̀ sí nínú gbogbo tá ń ní agbègbè kan ta ni ò ní agbègbè kan lábẹ́ àbúradà nàìjíríà mi nàìjíríà la wà yìí ẹ fọ̀rọ̀ tá ń lè kó ta ni òfin lẹ́kọ́ ẹ fẹ́ lẹ́yìn òun sílẹ̀ àwọn èèyàn tí wọ́n fi san gbà san láti dá wàhálà sílẹ̀ lórí ownership of Lagos yìí ẹ jábí wọn náà pé kí ni wọ́n fẹ́ fàyọ́ mbẹ̀ kí gan-an ni wọ́n fẹ́ fàyọ́ mbẹ̀ ẹ wò ó ìfà okò ṣòfò ìfigbólóhùn ẹnu ṣòfò àti ìmọ̀ọ́mọ̀ fẹ́ dárúgùdù sílẹ̀ òun náà ni wàhálà ta ló lè kó ta ni ò lè kó ìròyìn yẹn pọ̀ o ti ń bèrè pé sẹ́yìn ilẹ̀ lè kó àwa la lè kó ẹ lọ gba balance nǹkan yín ojú ìwé kẹwàá Vanguard ni wọ́n kọ sí. inú àwọn akẹ́kọ̀ọ́ ti dùn báyìí wọ́n fò fáyọ̀ ní o lọ́gán tí wọ́n gbọ́ wípé ààrẹ wa Bọ́lá Tinubu ó fi owó díọ̀jẹ́ ìyàwó táwọn akẹ́kọ̀ọ́ ọmọ rí lò ní sínú àbá ètò ìsúná ọdún 2024 àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà National Association of Nigerian Students NANS ni wọ́n kan sára sí ìjọba àpapọ̀ wípé àwò wọ́n ní kúkú òjò táwọn tiẹ̀ ń gbọ́ yìí ó sì múnú àwọn dùn wípé ẹ̀yáwó èyí tí ìjọba àpapọ̀ sọ pé àwọn ọmọ jàǹfààní wọ́n ti bu owó kankan jàn sínú àbá ètò ìsúná ọdún 2024 èyí tí wọ́n gbé lọ sílé ìgbìmọ̀ asòfin ní Àbújá ààrẹ Bọ́lá Tinubu ló gbé kà ní iwájú ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ wọ́n ní owó tí iye rẹ̀ jẹ́ fifty billion naira bílíọ̀nù lọ́nà àádọ́ta ni wọ́n yà sọ́tọ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti gbọ́ bùkátà ẹ̀yáwó yìí fún àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ yíká orílẹ̀-èdè yìí ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ comrade Lucky Emonefe ló bá Nigerian Tribune lọ́jọ́ sọ̀rọ̀ tó sọ pé àwọn nírètí o wípé owó yìí yóò ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ gidi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ọ̀rọ̀ wọ ọ̀rí kódà ó sọ pé àwọn ọjọ́ bójú tó ni wípé ọ̀rọ̀ owó tí wọ́n fẹ́ yà sọ́tọ̀ yìí kọ́mọ̀dé pé àwọn kan fẹ́ da orí rẹ̀ gba ibòmíì lọ wọ́n ní onílùú kò ní fẹ́ kìlù túmọ̀ lórí o ẹ̀mọ́nifẹ̀ náà ni ó tún tẹ̀síwájú tó kan sára sí ààrẹ bọ́lá tìǹbù fún mímú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ tó pé ní ọjọ́ kejìlá june twelve twenty twenty three ni ààrẹ tìǹbù ló ti fi ọwọ́ ló ti buwọ́lù pé ètò ẹ̀yáwó kan àwọn ò gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ jàǹfààní rẹ̀ bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún twenty twenty four. sáré fò wá ìròyìn kan rèé ìkànnì ayélujára ni orírun ibi tó ti wá ni wọ́n ń pè ní the roving pen wọ́n ní alága àjọ EFCC wọ́n ní wọ́n ní wọ́n ní ni o wọ́n ní ọ sọ pé méje nínú mẹ́wàá àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà lọ́mọ yahoo nǹkan ṣe. akẹ́kọ̀ọ́ méje seven in ten Nigerian students are internet fraudsters okay. English eh, wọ́n ní wọ́n pè ní o. kẹ́lẹ́ òpó lè fa irú nǹkan báyìí náà. kí n tún sí ni. kí n tún sí kọ́lá ń sọ fún ọ nígbà òde pé ìwọ gangan. ẹ eh, èmi yahoo yahoo yahoo yẹn <laughs> ah lẹ́nu ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ah, bẹ́ẹ̀ mo sọ fún ọ. you will hear from my lawyer. ìjà rẹ mo sì fẹ́ gbé o you hear from my lawyer máa gbọ́ ìtí mọ̀ ń jẹ́ sọ fún ọ <laughs> èpè ọlọ́mọ ìyàwó yóò ṣùgbọ́n ọ̀fọ̀ ara rẹ ní ọ̀balẹ̀ ara rẹ ọ̀balẹ̀ ìtí ń tà ń sọ ni pé kí ló fà á tí wọ́n tó fi lè rí bẹ́ẹ̀. ẹ jẹ́ nǹkan náà tó jẹ́ nǹkan jẹ́ nfulẹ̀ kó wá fi lè. analyst ọ wà sọ tiẹ̀. kí analyst wá sọ tiẹ̀ jẹ́ nǹkan náà ni mo ṣe ní irú ṣọ́ọ̀ṣì yìí ní ìsìn the roving pen wọ́n ní alága àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ EFCC wọ́n ní wọ́n ti sọ pé bẹ́ẹ̀ ṣe ń wo àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà yìí bẹ́ẹ̀ bá kó mẹ́wàá sílẹ̀ nù wọn méje ní ti ń ṣe Yahoo báyìí o ti ń gbà yàn kí ní ìkànnì ayélujára wọ́n ní hmm. alága àjọ EFCC Ọlá Olúkóyèdé wọ́n ní òun ni ó sọ̀rọ̀ yìí láòkò eléyìí tí ikọ̀ iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan tí wọ́n yọjú sí láti lọ rèé kí ní ọ́fíìsì rẹ̀ ní headquarters EFCC ti ń bẹ ní Jàbí ní Àbújá wọ́n ní nígbà tí alága EFCC ó mọ̀ sọ̀rọ̀ ní hmm, ọ̀ìlànà gbájúẹ̀ hmm. tí ó wá gbilẹ̀ lórí ayélujára báyìí ó ní èèmọ̀ ni fún àwùjọ Nàìjíríà pàápàá láwùjọ ọ̀dọ́ Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá sì wò dáadáa ẹ rí i pé bíi méje nù mẹ́wàá àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà ni ọmọ yahoo ní àsìkò yìí tí wọ́n fi ń kẹ́gbẹ́ tí ó sì jẹ́ pé èèmọ̀ ní fọ́jọ́ iwájú àwùjọ tí ń jẹ́ Niger area yìí o ọ̀gá EFCC wá rọ gbogbo oníròyìn wípé àtiléṣe agbóhùnsáfẹ́fẹ́ o àtẹ̀yìn oníròyìn o ẹ rí i dájú wípé ẹ̀yà bátà ni ètò ìlanilọ́yẹ̀ tí ọmọ ṣàpèjúwe ewu burúkú ti ń dúró de àwọn ọmọ yahoo nísẹ̀yìí àti lọ́jọ́ iwájú wọn ẹ máa ṣe àwọn ètò yìí kẹ́ ẹ fi máa sin wọn nígbẹ́rẹ́ pàkọ́ wọ́n ní àwọn èèyàn ṣá sọ̀rọ̀ o àmọ́ ńgbà tí National Association of Nigerian Students tàbí sí NANS tí wọ́n dáhùn wọ́n ní wọ́n sọ pé kí alága EFCC tó sọ mhm. pé seventy percent eh, university students are internet fraudsters kó gbé eh, statistics rẹ̀ ibi tó ti rí kí ó wá sọ fún àwọn o senate nance senate president tí òun pàwọn náà máa ní senate nance senate president akíntẹ́yẹ babatunde afeez inú ọ̀rọ̀ tóun náà fi síta lọ́sàpèjúwe ọ̀rọ̀ tí alága efcc sọ bí èyí tí ò ní gbòǹgbò kankan àfi múlẹ̀ pé ọ̀gá ẹ̀ ní information kankan akíntẹ́yẹ wàá pe olùkóyèdè ní ìjà pé kó lọ́ọ́ rí mú concrete evidence wa ẹ̀rí tó nìkan kéré <laughs> ní hmm. jẹ́bẹ̀ kí ọ̀rọ̀ yẹn mú wá bẹ́ẹ̀ ni láti ṣàlàyé now eh, analyst wa. no kò nílò kí analyst ọ̀sán torí nígbà tí ọlọ́rọ̀ ti fèsì <laughs> ara rẹ̀ àmọ́ ìpèníjà tí wọ́n nà sí iléeṣẹ́ ìròyìn ah. wípé kí àwa oníròyìn kárí dájú wípé à ń pe àkíyèsí àwọn ọmọ yìí tí wọ́n yà síbi gbájú orí ayélujára ẹ̀ ká pe àkíyèsí wọn síbi ewu tọ́rọ̀ mọ́ ní tilẹ̀ ń tọ́lọ́run i put it to you Say fresh fm ṣáà ṣe bẹ́ẹ̀ àìmọye ìgbà làwa náà mo fẹ́ sọ òun náà mo fẹ́ sọ fún ọ pé àìmọye ìgbà nílé fresh fm ìlà aléwájú ni níwájú àwa tí à ń ta àwọn ọmọ yìí jí láti mọ̀ pé ewu ń bẹ nínú ọ̀rọ̀ ká mọ̀ ṣe gbájúẹ̀ orí ayélujára yìí bẹ́ẹ̀ náà láti mọ̀ pé àkíyèsí kí ni tó bí tọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tí wọ́n fi ń darí lọ sọ́nà abẹ́hùn àwọn èèyàn tó yẹ kó jẹ́ kí ìgbé ìrètí ọ wà fún wọn hmm. àìnírètí mọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni àìnírètí mọ́. pé pé bọ́ ọba kú jáde ò nírètí bí ó ti ríṣẹ́ kankan. bẹ́ẹ̀ni ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀. yes kápẹ́ àwọn ọmọ tí a sì ń bí ní àwọn ò lámùmọ́ra bí ìran tàwa. wọn ò lámùmọ́ra kankan. so yíyọ bí kékeré láti age twelve thirteen wọ́n ti mọ̀ sọ eh. pé mo fẹ́ lówó bí Dangote. bẹ́ẹ̀ni pé ìyá yìí ti tó ìyàwó ní jẹ ọmọ thirteen years. rárá o láyé ìjọhún ní láyé ìjọhún tẹ́ ẹ bá bí ọmọ tuntun mm. lẹ́yìn ìgbà tó bá ti gbowó kọ tán mm. yóò di ọwọ́ yìí náà ni kí lọ́ọ́ ọmọ yìí dìmọ̀ eh. ẹ máa ṣẹ̀ṣẹ̀ máa ya ìka eh. ẹ ṣẹ̀ máa ya báyìí eh. ṣùgbọ́n ọmọ tuntun tòní bí a ti bí ọya ẹ bá mu o ẹ bá mu o ọ̀nà ẹ̀wọ̀tẹ́ wọlé ẹgbẹ́ wa o ọ̀nà wọlé so ẹ ti mọ̀rú ọmọ tí ń wá ní ìsìn àwọn new model. <laughs> new model ọmọ ìlọmọ tí wá nìsín àwa àwò irú èyàn làwa náà ti àwa á ti múra lẹ̀ dèrú ọmọ tí ń dé yìí. ibi tèmi náà ti wá fẹ́ wọlé sí ọlá àná hmm. mọ̀lẹ́bí tá a wá nínú náà ràn yín àwọn òbí tá a nínú ìsìn òbí kò bí wá pọ̀ torí pé hmm. ọmọ burúkú náà ó jáde inú ilé burúkú o àti pé àwọn abímọ́wò family value náà ti dàrú abímọ́wò lọ́pọ̀ jù hmm, wọ́n kàn bímọ jùlẹ̀ ni. baby giving to birth to baby. abímọ́wò kọ́kọ́ abẹ́ẹ̀ ni ibi tí ọmọ ọmọ ti ń bímọ ọmọ ọmọ ń bímọ. ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ti di parent. yes. kai kí ló wá bẹ́ẹ̀ bí sílẹ̀. kí ló fẹ́ kọ́ ọmọ àbí ńgbà tí a tiẹ̀ ti ní association of yahoo mothers of Nigeria bọ́bá hmm. yàmọ̀ ní Africa yàmọ̀ ní Rwanda chapter àwọn ọmọ Nàìjíríà hmm. diaspora chapter àmọ̀ ní Egypt chapter hmm. Dubai chapter. ó yẹ eh, ká yípadà ọkàn kọ́ wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn òbí torí wọ́n gbé fọ́nrán kan jáde ń jò ní táwọn èèyàn ti ń bu ẹnu àtẹ lu òbí wọn hmm. tí wọ́n ń sọ ọmọ lóko ni o hmm. lónìí wò ó hmm. bírò rèé mo fi lé ọ lọ́wọ́ máa lọ fi gbé owó ńláńlá wá fáwọn òbí rẹ̀ mo ní à ah, ṣé ara àdúrà àdúrà ní í ṣe fọmọ yé àbí <laughs> àbí ń ta láṣẹ. pé bó ku náírà kan ẹ bá wa gba aládùúrà pé ah, ìwọ ọmọ yìí ẹ jọ fi kówó nàìjíríà lẹ́ni ó fẹ́ ìtọ́jú ńlá kò fẹ́ ìtọ́jú ńlá irú olè yẹn wàhálà ó nílò ìtọ́jú ẹ jẹ́ á lọ sójú ọjà. ajá balẹ̀ ìṣòro àgbàyanu tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá tún ti dé ọlọ́run wòlíì ezekiel ebiomofari jebe tún ti ṣetán pẹ̀lú ìpàdé alágbára tí máa ń milẹ̀ tìtìtì tí a pè àkórí rẹ̀ ní àánú kejì tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december eight twenty twenty three nínú ìjọ divine god revelation church Abapata àgbájé ìjòkòdó ìbàdàn ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ nine pm ìtúsílẹ̀ ìdáǹdè ìṣẹ́gun àti ìrànlọ́wọ́ tòun ti ìgbéga látòkè wá àwọn tí yóò ṣiṣẹ́ ìránṣẹ́ ni pastor ayọ̀ ìlọrí pastor délé bal balógun evangelist jeremiah àtọmọkọ àwọn tí yóò forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ni màmá wa evangelist dr bọ́lá rẹ̀ lady evangelist ọlámídé bọ́lárìnwá divine choir fẹ́mi gbèsókè bákan náà gbabuẹ́dì drama ministry máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ kẹjọ oṣù kejìlá december eight ọdún twenty twenty three olùgbàlejò àgbà wòlíì ezekiel ebiomofari àti ìyá wa pastor mrs ebiomofari jp fún ìbéèrè zero eight zero six zero eight six eight seven eight three tàbí zero eight zero three zero seven three two one six eight ìṣòro àánú kejì yìí èmi agbárimú jésù jésù lolúwa. àbárẹni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn rọrùn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn freedom festival twenty twenty three ọlọ́run ìpè bàbá wòlíì ezekiel olúfẹ́mi adépọ̀jù ó tún máa pa gbogbo onípòjìpọ̀ ìdálẹ́rìn ayọ̀ ní freedom festival tọdún yìí christian assembly bible church wonderful city number twenty four apostle joseph ayọ̀ babalọ́lá way lamadesina estate odò ẹran ìsàlẹ̀ gáràjì ọlọ́run ṣògo ojú ọ̀nà àkọ́rọ́ ìbàdàn ni jésù ti ń dúró dè wá o pẹ̀lú àkórí ẹ̀ èmi yóò kọ́ ìjọ mi i will build my church matthew sixteen eighteen to nineteen ọjọ́ wednesday six sí thursday seven oṣù december ọdún yìí aago mẹ́jọ àárọ̀ friday eight december ìṣọ́ òru o aago mẹ́wàá lẹ́ni náà àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò sunday ten december ní ìdúpẹ́ prophet j o ọlátiwọn jp ní spiritual father pastor seun oyewusi oníwàásù ní guest minister apostle faithman bámigbóyè máa wà níbẹ̀ àwọn olórin ẹ̀mí yẹmi david látàbúlé elijah akitunde ọlọ́run ò sọ àti cabc choir engineer pastor clement adelawo ní assembly pastor tó jẹ́ olùgbàlejò ọlọ́run lee zikẹ́ olúfẹ́mi adépọ̀jù tún máa rọ̀jò ìbùkún sórí gbogbo oníkòtìkọ̀ ẹ̀dá lórúkọ jésù ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa ló sì kékeré gbéra mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa ló sì kékeré gbéra mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀. Legends are stories believed as fictitious, but they are true. One of such legends is the story of Yinka Yefele. Doc Productions, formerly Eda Theatre, presents Aye the Musical. The story of Yinka Yefele, written and directed by Shegun Olujobi Sr., managed by Babatumishi, featuring dance by Olatuntu Simbaos. Aye the Musical. Date is Sunday, December 17th, 2023. Venue is Jogo Event Center, Ring Road, Ibadan. Time is 2 p.m. Regular 2000, VIP 5000. 10,000. VVIP 10,000. Sit on a table 20,000. And table for 10 200,000. Get your tickets at Fresh FM and at BBT Lounge. Slots are available for sponsorship and advertisement. Call 0706 672 0706 672 0851. Media partners Fresh FM, Blast FM, T1TY Radio, Broadnet TV, Print Arena, and Lipix Photography. Aye, the musical. Don't miss it. jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa pìtàn. bẹ́ẹ̀ ni agbára ọlọ́run nìkan ló ń gbani là ìlú ìbàdàn mo kí yín kú oríire o nítorí pé agbára jésù kristi máa sọ̀kalẹ̀ lákọ̀tun ní ìbàdàn great deliverance crusade twenty twenty three èyí tí ìjọ orí òkè inú àti iṣẹ́ ìyanu ọ̀yọ́ state council of regions ṣe àgbékalẹ̀ rẹ̀ àkórí ètò yìí ni divine intervention ìdásí àtòkè wá dókítà díkè olúkọ̀yà alámòjútó àgbà ìjọ orí òkè inú àti iṣẹ́ ìyanu gbogbogbò ni yóò máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún twenty twenty three agogo mẹ́ta ọ̀sán ni ó bẹ̀rẹ̀ lọ́jọ́ náà ìpàgọ́ àwọn ministers conference yóò wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún twenty twenty three ní déédéé ní MFM Southwest Two Mega Regional Headquarters MFM Bus Stop Ọjọ́ Expressway Ìbàdàn. Main crusade will start on that same day by 3 p.m. Ibadan Recreation Club Field Onírèké Road Sabo area Mọ́kọ́lá Ibadan is the venue for the day. Ìtúsílẹ̀ iṣẹ́ ìyanu ìwòsàn àlàjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ah, yára kọ́kọ́ darapọ̀ mọ́ ètò yìí nítorí pé Ọlọ́run ṣetán láti dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ Jésù retí rẹ̀ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà ní iléeṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀láwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tún mọ̀ pé top success nínú oṣù ember kó o sì ampa tẹ̀ ti wá lọ́fà. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. tẹ́ ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí ń lona. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success tó wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi margesson cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kọ. a ó máa ṣe ilẹ̀ ń àhá bí èrè bí èrè ṣó ti yá apọ́dún márùn tẹ́ ẹ fi wá sílẹ̀ sáyé lọ ọjọ́ náà rèé bí àná yìí bàbá wa onínúure tó fọmọ rere sílẹ̀ sáyé lọ pa Isaac Alaba Akínlúyì òní ọjọ́ keje oṣù kejìlá December seven ló pé ọdún márùn geere tẹ́ ẹ jáde láyé ẹ fẹsẹ̀ wá lé ọ̀nà òtítọ́ ẹ sìn wá débi tẹ́rù òtí ní bàwákẹ́ tó jáde láyé bàbá Ọlágòkè bàbá Ọládosù bàbá Ọlájùmọ̀kẹ́ bàbá Ọláìtàn bàbá Ọlátúbọ̀sún bàbá Táíwò bàbá Kẹ́hìndé bàbá Àdòwú bàbá Johnson títí láé láwọn máa ṣèrántí rẹ gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ ló ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ máa sùn láyà jésù kristi olùgbàlà títí tá ó fi pàdé tí ìpínyà sì ní símọ́ pa isaac alaba akínlúyì ah! ikú wọlé mẹ́nire lọ onínúure ọlọ́kànre abiyamọ tòótọ́ sùnre o olùkéde gbogbo ọmọ rere tó fi ilẹ̀ sáyé lọ. àjà balẹ̀. belenja tó ṣẹ́kù nú ajá balẹ̀ tòórọ̀ òní ẹ sì rí nǹkan fi gbọ́ àtọ́làtọ̀ nàyín bad láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ rẹ àwọn ọ̀rọ̀ bí ìwòye kan tí wọ́n máa ń mú látòrí ìkànnì ayélujára tí wọ́n máa ń jù ú sí inú ìwé ìròyìn ti Vanguard tí wọ́n máa ń pè ní soft court hmm. media social media conversation ni wọ́n ní arákùnrin kan parẹ́ ó gbẹ̀mí ara ẹ̀ ìdí abá ni pé ìpòrúurú ọkàn láti paṣẹ pé nǹkan ò bára wọn mu tó fi jẹ́ pé kò láǹfààní àti rí owó iléèwé ọmọ ẹ̀ san wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ tí ọmọ rẹ̀ wà ń lọ wọ́n wà ti fún lọ́rùn wọ́n ti kọ̀wé kọ̀wé wọ́n ò lé ọ o wọ́n ò ọmọ yín o wọ́n ò ọmọ yín o wọ́n ò ọmọ yín o wọ́n wá bẹ̀rẹ̀ sí ní threatening bàbá yìí kì í sọmọ kan kì í ṣe méjì gan ló ní ńbẹ pé wọn ò ní jẹ́ káwọn ọmọ ẹ̀ kọ́ ṣèdánwò bí ó bá ti san owó iléèwé bàbá lọ lọ́tún lọ lọ́sì kò rí nǹkan kan mú bọ̀ lọ́ba lọ rèé pokùnso ó ṣe bí ọkùnrin pé ìtìjú yìí ọ̀pọ̀ jù wọ́n ní n tó wá burú jáì ni pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìyàwó arákùnrin ó ti sanwó iléèwé òun tẹ́lẹ̀ ó wá lọ lẹ̀dí àpò máwọn aláṣẹ iléèwé tọmọ wọn lọ pé ẹ mọ̀ bá ń tẹ́rẹ̀tì dádì wa pé ẹ bá ń gbowó ń padà lọ́wọ́ ẹ̀ ọyọ owó òun san ẹ wà ń tẹ́tì bàbá òun pé ẹ̀yin tẹ́tì àwọn ilé ẹ̀kọ́ pé ẹ̀yin bá mi tẹ́tì ọkọ mi kí ó lè sanwó yìí wọ́n ní àṣírí sàpadà tù nígbà tí ọkọ ti gbẹ̀mí ara ẹ̀ pé ìyàwó rẹ ó ó ti yọ owó òun san ó kàn ní kí wọ́n máa ń gbà torí owó òun náà sì ni bàbá parẹ́ lé lórí Elédùmarè kó sàmọ̀ sànú èèyàn ni ìdààmú àwọn bàbá ni táìtù kìnìún ìdààmú àwọn bàbá. okùn kan. ọwọ́ tí ó dàbẹ̀ ń pé ìgbé ayé fẹ́ máa gbé fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì báyìí ó dàbẹ̀ ń pé ó fẹ́ fa kíkì hmm. wọ́n ní ìròyìn ẹnu lọ́lọ́ ìjẹ́ kó di mímọ̀ pé owó tí ìjọba nàìjíríà fi ń gbọ́ bùkátà owó ìfẹ̀yìntì ó dàbẹ̀ ń pé owó yìí ìjọba ti fẹ́ gé e pẹ̀lú ìdá méjìdín ìdá méjìléní ogún nínú ọgọ́rùn-ún twenty one percent ní pension spending ni wọ́n fi kọ́ tiẹ̀ ẹ́ ìròyìn rèé o wọ́n ní ọ̀rọ̀ fojú hàn pé àfàìmọ̀ kí ìgbésí ayé ó mọ̀ tún nira ju ti tẹ́lẹ̀ lọ torí pé owó tí ìjọba fi ń gbọ́ bùkátà sísan owó ìfẹ̀yìntì fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ó dàbí wọ́n fẹ́ má dínkù bá eh, owó tí wọ́n ná láti fi sanwó ìfẹ̀yìntì o fún ìdí èyí pẹ̀lú twenty one percent cut yìí ó dàbẹ̀ pé ìgbésí ayé àfàìmọ̀ kọ́mọ̀dé nǹkan míì fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìròyìn yẹn ni ó rojú kókó níwájú mi tí ń pé irú kí wa lélẹ̀. irú kí wa lélẹ̀ ebi òkúkú nípa gbogbo àwa pẹ́ńsánná kú kàkà kí ọmọ olórí ó